ìdìbò ìpínlẹ̀ Imo ohun tí mo kọ́kọ́ ṣe lẹ́yìn tí àjọ INEC kéde mi ní ẹni tí ó yege Uzodinma sọ gómìnà Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo ti ṣe àfihàn ohun àkọ́kọ́ tí ó ṣe lẹ́yìn tí àjọ INEC ti kéde pé òun ló gbégbá orókè nínú ìdìbò gómìnà ti ọjọ́ àbámẹ́ta ní ìpínlẹ̀ náà Uzodinma sọ pé òun lọ sínú ilé ìjọsìn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdánilójú pé ó jáwé olúborí nínú ìdìbò ọjọ́ àbámẹ́ta gómìnà sọ èyí lásìkò àpérò kan tó ń ṣe ní Òwèrì olú ìlú ìpínlẹ̀ náà lọ́jọ́ ajé gẹ́gẹ́ bí ó ti sọ fún ògo ọlọ́run INEC kéde mi gẹ́gẹ́ bí olúborí nínú ìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ wa lọ́jọ́ àbámẹ́ta ọ̀rẹ́lú adédèyí ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.